Waiting for love if you know that. Oh. If you know that, it's really not the same. oh no, I never thought, thought that I could love anybody the way that I love you so completely. Oh my baby. sure. ọlọ́ta tèmi ló wá dá mi ò ní please come mọ́mí ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ bá mi tì mọ́ra yín lẹ́ẹ̀kan sí páàní dànù àtijọ́ páàní ra wa sáwọ́ nǹkan tó dà wá pọ̀ kò ní Before we move on, shall we all stretch our hands sí àyè ìjókòó àwọn ọmọ yìí àti Dámilójú àti Tèmítáyọ̀ lẹ́ka náà. It's well with them. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ilé yìí, Ọlọ́run á yí wọn in the name of Jesus ibi ò ní ibi ò ní sí wọn in the name of. àgbàlá ọlálẹ́kan ọ̀rẹ́yìn am I correct daddy am I correct láti ìlú ìjẹ̀bú òde àti màmá mi náà fọláṣadé margaret ọ̀rẹ́yìn láti ìlú abẹ́òkúta mo ti kọrin abẹ́òkúta papọ̀ àwa nítorí ọmọ yín ọmọ yín tẹ́ ẹ̀kọ́ tó gbẹ̀kọ́ ọmọ yín olóríire ọmọ yín olúwa dá mi lójú ẹ̀bùn olúwa torí ẹ̀ la ṣe wá tá a wá tẹbítẹbí a wá taratara a wá tẹrùtẹrù ẹ̀gbọ́n mi ló wá wálé lọ́jọ́ kìíní àná tẹ bá rọ̀kọ̀ ìyàwó tó bá dé sìn ẹ rí i pé a ṣe kí ni àjọra wa wọ́n bá ṣàdé lọ́jọ́ kìíní àná wọ́n bá ṣe àwọn wo mọ́mí ẹ rí i pé àjọra àbí mọ́mí ni yà correct bless God bless you mọ́mí wọ́n ṣàdé lọ́jọ́ náà lọ́jọ́ kìíní àná wọ́n ṣe àwọn wo ònú lé ní àkí ló wá ṣe yín ẹ̀gbọ́n mi kí ló ṣe yín láwọn mi ní bàtà kí ló wọ́n ní ìwò torí ọmọ kan ni òun ní ọmọ wọn náà wọ́n rí òdòdó abẹ̀mí kan a wá láti ìlú Abẹ́òkúta wọ́n ní àwọn wá torí ọmọ yín ọmọ yín olóríire ọmọ yín tó wà adorable ọmọ yín tó bold tó beautiful ọmọ yín tó wà calm cool and collected ọmọ yín tó wà diligent ọmọ yín tó wà elegant ṣé gbogbo qualities yìí yóò wá tó ká ṣe kí ni ká ní dandandandan àfi òun la wá ṣe kí ni la máa fi ṣàyà mi ìwà dá wa o ṣùgbọ́n dáadáa tí mọ́mí mo fẹ́ confam lọ́wọ́ yín ẹ lè ní pé ká máa lọ ẹ̀ ní fún wa lọ́mọ so a fẹ́ béèrè mo fẹ́ béèrè pé ṣé kí n lọ kó gbogbo àwọn ẹbí mi wá ká wá tọrọ bẹ̀bẹ̀ ọmọ yín officially àbí ká máa kóṣù wa lọ padà mọ́mí kí lẹ fẹ́. you are highly welcome. dáàdi ẹ̀yin kọ́ sà ẹ wò ó wọ́n ní pé ká ṣe kí ni ká wá tẹbítẹbí àti wá tẹrùtẹrù wọ́n ní ká wá tẹbítẹbí ẹ jọ̀ọ́ gbogbo ẹbí mi pátá dáàdì tí ní ká kóra wa wá ẹ jẹ́ àdìdé náà ẹ jẹ́ àlọ́ tọrọ bẹ̀bẹ̀ ọmọ officially kó má dà pé bóyá ẹnu nìkan la fi ń sọ wípé adẹ̀kẹ́rù wa àwa fúnra wa ẹjọ́ gbogbo ẹbí gbogbo àwa tá a wà lẹ́yìn ẹ̀hẹ́n iṣẹ́ ọmọ ni kò dẹ̀ ní sún wá ṣe ẹjọ́ gbogbo wa ẹjẹ́ àsúnṣíwájú mọ́mì nǹkan tí bá ti ń ṣe ni kí n máa ṣe o mo dẹ̀ mọ̀ pé dáàdì gan action wà bí ògògó dáàdì ti rẹ́dì nǹkan tí bá ti ń ṣe òun ṣàní kí n máa ṣe tí bá ti ní àwọn ẹ máa ní ó dẹ̀ àwọn ó dẹ̀ àtú ó dẹ̀ dẹ̀ àtírì ó dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ṣe ti gbà bẹ́ẹ̀ yẹn ṣe ti gbà bẹ́ẹ̀ yẹn one two ready go a one ó dẹ̀ a two ó dẹ̀ẹ̀dẹ̀ a three ó dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ó yá èé eh, eh, eh. ó yá èé ká lọ bẹ̀ dádì ká lọ bẹ̀ mọ́mì kó fún wa lọ́mọ́ ó yá èé lọ bẹ̀ dádì ká lọ bẹ̀ mọ́mì ká fún wa lọ́mọ ó yá àwa yìí ń lọ we dey beg you if you give us that miloju oh, we go ó yá na we go marry am eh, eh. ó na we go marry am eh. ó we don marry am ó we don carry am ó we don back am. Tekbir. Allahu Akbar. Amen. Gbogbo ẹbí ẹ jẹ́ ká nawọ́ ọ̀tún wa sókè ká máa sọ pé àwa. Mọ́mì ẹ nawọ́ ọ̀tún yín sókè kẹ́ máa ní àwa. Ẹ dárúkọ ẹbí yín. Ẹbí Làsàkí láti Òwu Abẹ́òkúta ẹ la ṣèlérí nínú Jésù. a ṣèlérí nínú Jésù. láti tọ́jú. láti tọ́jú. láti ṣe ìfẹ́. láti ṣe ìkẹ́. láti ṣe ìkẹ́. láti ṣe ìkẹ́. ẹ fakọsí ẹni láti fowó kẹ́. láti fọlá kẹ́. láti fi àdúrà kẹ́. ọmọ wa. ìyàwó wa. àbúrò wa. àyànfẹ́ wa. àyànfẹ́ yẹ dárúkọ àyànfẹ́ yín tẹ́ wá mú. ẹni kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ o láti mú gbogbo ìlérí iṣẹ́ ẹ fọwọ́ sáyà pé lè tó fẹ́ ṣẹlẹ̀ yóò ní tọwọ́ mi bàjẹ́ o kò ní tọwọ́ mi dàrú o amen dádì àti mọ́mí ẹ̀rí gbogbo ẹbí ṣe dìde tán wá tọrọ olúwa dá mi lójú wọn ò ní bẹ̀bẹ̀ dá padà fún wa wọn ò ní bẹ̀bẹ̀ tó fọ ẹ̀ fún wa tó bá tún máa padà wá báyìí wọ́n wá ya ayọ̀ ìbejì fún wa ni ìbejì lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì. Àmín bèjì lẹ́ẹ̀kẹta àmín lẹ́ẹ̀kẹrin àmín lẹ́ẹ̀karùn-ún lẹ́ẹ̀kẹfà lẹ́ẹ̀keje lẹ́ẹ̀kẹjọ kí ló dé ṣe kí ló ṣẹlẹ̀ òun kí ló dé àà ah, ah, dádì nílé àwọn dùn ọkọ lábẹ́òkúta ọkọ ló eh, ah, ẹ àmẹ́ ẹ tí èkì ẹ easy pẹ̀lú dá mi lójú ẹ jọ ẹ jọ díẹ̀ díẹ̀ ó dáa náà tó bá dórí ẹlẹ́kẹsàn-án kọ́ ṣe family planning mọ́mí ah mọ́mí why mọ́mí ní kọ́ ṣe ní quadruplet lẹ́ẹ̀kan náà so that you know they will just do the family planning like àmẹ́ àmẹ́ gbogbo òwú pátápátá ẹ máa ní dádì o mọ́mí dá mi lójú làbẹ̀bẹ̀ sẹ́kìtì dàdádì o mọ́mí o dá mi lójú làbẹ̀ ẹ́ eh, eh, dádì o mọ́mí o dá mi lójú làbẹ̀ bẹ̀fẹ́ o dádì o mọ́mí o dá mi lójú làbẹ̀ ẹ́ ẹ́ na we go marry am ẹ́ eh, na we go marry am our mama don like us our baba don like us ẹ́ na we go marry am naira my sinner na we go marry am ẹ́ na we go marry am ẹ́ na we go marry am gbogbo owó ẹ ti rẹ́dì nairamaricin lẹ́ máa máa nà sókè tẹ́ ẹ máa sọ pé dádì o mọ́mì ẹ eh, dámì lójú là bẹ̀bẹ̀ fẹ́ o dámì ẹ mọ́mì eh, dámì lójú là dìbò fún o dádì ó yá mọ́mì dámì lójú là ẹ dádì o ẹ eh, mọ́mì o dámì lójú gbogbo owó ó yá ó yá àwa lọ́mọ Abẹ́òkúta owó Abẹ́òkúta o. a tó ṣe proposal letter a fẹ́ ṣe a fẹ́ dúró ìṣẹ́jú a fẹ́ ṣe a fẹ́ dúró ìṣẹ́jú kan fún bàbá olóríire tó bí ọmọ olóríire lọ́jọ́ tóní tí dádì ò bá fẹ́ mọ́mì àlè rí dá mi lójú fi ṣàyàlé ni ẹ jẹ́ kí gbogbo wa dìde ẹ ẹ má bínú mi ò tó gbé wa dìde one minute silence for the father of the bride late Deacon Dọlápọ̀ Ọlálékan Ọ̀rẹ́yìn one minute silence kí gbogbo bí kò ṣe kí ni kó dákẹ́ rọ́rọ́. Absolute silence everywhere, please. Thank you. One minute. Amen. Amen. thank you is Temitope here. mọ rí oore ọ̀fẹ́ àwa tá fi gbà gbogbo rí àánú gbà o àwa tójó tì rí tójó ní ti láéláé àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀yá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ amen amen. Good afternoon, everybody. Thank you very much for being here. to the entire family of late Elder Dolakbo and Deaconess Folashadi Orain, from the entire family of Mr. Olaiwola and Mrs. Iyabola Saki. Dear sir, madam, marriage proposal. I am directed by the entire members of our family to bring you warm greetings in the name of the Almighty God. We're seeking your permission to formalize the love and relationship between our humble son, Temitayo, and your precious daughter, Miloju. Having carefully observed the couple, we are satisfied that the affection and love between them is genuine, deep, and God ordained. We pray that love, peace, mutual understanding, long life, and prosperity will abide in the proposed union. We therefore seek the consent of your illustrious family to give the hand of your daughter in marriage to our son. God being our helper, we shall do all that is within our power to make your beautiful and amiable daughter comfortable, loved, and welcomed in our family. May God Almighty guide you as you deliberate upon your proposal, and we look forward to a most favorable reply at your earliest convenience. Yours sincerely, for the family, Timitope. Thank you. Ẹ má máa wọ pé ó ní cousin àbí niece kan bí kan. Kí ló tẹ̀ gbogbo owó àti Ìbàdàn? Thank you, you can go. Tètè máa lọ um, àwọn òwú combination wọ̀nyí unlike nǹkan tó dáa o. Dádì ti rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ yẹn mọ́mí ṣé kó tún lọ sábẹ́kúta ni mọ́mí ní well well mọ́mí eh, eh, tí brọ́dà tèmítọ́pẹ́ bá wà ní hall èmi ò lè jà o wọ́n máa tẹ̀ lọ jẹ́ sójà wọ́n gbé wa báyìí wò amen mọ́mí àti dádì proposal letter wa rèé àmọ́ àdá èsì ayọ̀ padà fún wọn the acceptance letter thank you this is the acceptance letter tá a máa dá padà ó di dandan tíyàn bá kọ lẹ́tà ó di dandan kó ṣe kí ni kó gbèsè àtúpẹ́ nítorí pé èsì tí wọ́n fẹ́ gbà yìí à sọ pé kán máa lọ pé ẹ tiẹ̀ kọ́kọ́ a máa send sí yín later we are grateful that ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa gba èsì wọn àmọ́ ibi ìgbéyàwó báyìí nìkan láti máa ń rí lẹ́tà yìí a lè rí níbi ìkómọ àgbà a lè rí níbi kò síbi tá a sì lè this is the only place we are opportune to see these letters bẹ́ẹ̀ni ẹ wá bá mi nọwọ́ sí lẹ́tà yìí pé tọdún yìí àfi parí mi ò ní gbalẹ. kò tí ń ṣiṣẹ́ rẹ bọ̀ lórúkọ jésù bàbá ẹ̀ ṣe é láṣẹ pé àtìlẹ́yìn mọ́mí ẹ gba lẹ́tà yín ẹ gbà sọ́wọ́ bàbá ẹ ṣe é láṣẹ pé bàbá ẹ ṣe é kò yọrí. bàbá ẹ ṣe é láṣẹ mú mi sí ẹlẹ́dà yín kò máa gbọ́ o kẹ jẹ́wọ́ mọ́ àmì kẹ mú mi sí ẹlẹ́dà yín tètè gbọ́ o. kẹ jẹ́wọ́ mọ́ o amen. mọ́mí àti dádì ẹ̀ jókòó kọ́kọ́ ìyàwó máa wọlé bọ̀. yàgò lọ́nà ẹ kúrò lọ́nà o ọkọ ìyàwó ń bọ̀ o ee ìyàwó ń bọ̀ o ti dé. ẹ kúrò lọ́nà o ẹ yàgò lọ́nà o ẹ kúrò lọ́nà o ọkọ ìyàwó ń bọ̀ o ọkọ ìyàwó ń bọ̀ o ti dé. máa jó síbi tó ń wẹ̀ jó síbi tó ń wẹ̀ nígbà tó ìyàwó lọ́wọ́ bàbá ẹnìkan máa jó òyà ìjó ni máa jẹ̀mú tirẹ̀ o ẹ ṣàjẹ́ ojó ọkọ ìyàwó lójó lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìjó ni máa jẹ̀mú tirẹ̀ o òyà mo sọ wípé bàbá fàyè rẹ̀ dábìrà o bàbá fàyè rẹ̀ dábìrà ó fàyè rẹ̀ dábìrà dábìrà ó fàyè rẹ̀ dábìrà dábìrà ṣá máa wò mí ẹ rọra wò ẹyìn ṣá máa wò mí. É rọra é, é. wò. aqui yá fi ṣọ̀kí yẹ. fi ṣọ̀kí yẹ. ó yá fi ṣọ̀kí yẹ. ó yá fi ṣọ̀kí yẹ. ó yá fi ṣọ̀kí yẹ. kò fi gbé Jésù ga now one, so look at you. We be tight in a wine wine. We be tight in a wine wine. Baby girl, oh yeah, look at me. And now one, so look at you. We be tight in a wine wine. Hey, oh, connect. Keep it tight in a wine wine. Eh, oh, connect. Oh, eh, oh, Back up, body to correct. Oh, no, no, no. Eddie, man, don't forget. Money go pay for. Oh, connect. Oh, wallet. Oh, connect. Back up, body to correct. Say she love me. and Yeah, love it. Sensima. Sensima it for her Benzema I want it all, i This kind dance, you the dance I'm doing the singing, you doing the ah, dance oh, oh. Why you wanna do me long thing? She open us sorry, yo. Why you they do me something? Ah, ah. Oh, yeah, yeah Oh, oh. Why you they do me long thing? Bala kukana Bala kuyiban Bala kukana Hey, Bala tired. Roller coaster, never tired. I'm never tired. Oh baby, yeah, oh baby. Yeah, back to center, back to center, back to center. You wish me back to center. Your papa, your mama, aye, aye, aye, aye, aye, aye. I never come down, going higher. Jama, jama. Johnny Sisi, load up, cash up, cash out, only Maga. Villa, small money, ball out. Usain Bolt, Ghana, you get it, your client, lock 'em. If you no get money, leave 'em. EFC simple, Japa, Shoni CC, load 'em, cash up, cash out. Onimaga, Villa, small money, ball out. Usain Bolt, Ghana, you get it, your client. Please, David, I'm a dummy, kí ló dé ṣo fẹ́ jó ti dá mi lójú pọ̀ mọ́ tí ni mo dẹ̀ jókòó látàwọn kó máa pè mí wọ́n máa pè mí tèmítẹ́yọ̀ máa ló ti yá wọ́n dẹ̀ jòjòjòjòjò kí ló ṣẹlẹ̀ what's going on amen. ọkọ ìyàwó rèé turn around jẹ́kọ́rí ẹ ọmọ níbí nìran ọkọ ìyàwó màrè o ọmọ níbí nìran ọkọ ìyàwó màrè. amen. Are we good to go? ọkọ ìyàwó bá mi náwó ẹ méjèèjì báyìí sọ pọwọ yìí. ọwọ́ yìí. mi ò ní fi gbọ́mọ sí. mi ò ní fi gbọ́mọ sí. mi ò ní fi gbáyà sí. mi ò ní fi gbáyà sí. mi ò ní fi bu yẹpẹ sáré. mi ò ní fi yẹpẹ sáré. ọmọ ni màá fi gbẹjọ. ọmọ ni màá fi gbẹjọ. gbọmọjú. pariwo torí ibo tó wà gbọmọjọ òye. tèmi tayọ. ó yà pariwo torí ibo tó wà gbọmọjọ òye. ta ló lè bí gbogbo ọmọjọ òye. àwa gbọmọjọ òye. ṣé wọ́n lè bí gbogbo ọmọjọ òye. àwa gbọmọjọ òye. bí bá bẹ́jì rẹ̀ o inú mi á dùn o. bàbá àbèjì gbọ́mọ̀ tó kó tó wọlé ìbejì lẹ́ẹ̀mẹ́sàn-án ló ti ṣàmì sí fún ẹ o mo ní kí n sọ fún ẹ oya oya gbọmọjó eh, eh, gbọmọjó eh, gbọmọjó gbọmọjó lórúkọ jésù ẹ gbọmọjó please be behind the groom thank you ẹ níwà lẹ́yìn lórúkọ jésù dọ̀bálẹ̀ yẹn mẹ́ta ni ikọ̀ fún dádì àti gbogbo ẹbí dádì pátápátá láti ìlú ìjẹ̀bú òde ìmọ̀pá to be precise am i correct. ẹlẹ́ẹ̀kejì fún mommy àti gbogbo ẹbí mọ́mì láti ìlú Òwu Abẹ́òkúta Òwu Tòtòrò ẹlẹ́ẹ̀kẹta ẹlọ́dọ̀nlé fún gbogbo ẹbí Òwu àti Ìbàdàn wọ́n á gba ìdọ̀bálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn when I say in the name of the Father look up and of the Son you bend and of the Holy Spirit you what you prostrate can somebody wipe the groom's face ẹ bá mi dá àbójú ọkọ ìyàwó kí make up yẹn má lọ nù ó dab ah. ah. tinú gbogbo makeup tó ń ṣe fọ́kọ́ yọ. Are we good? Are we ready to go? In the name of the Father. Amen. <laughs> Ẹ rí wọn, wọ́n ní wọ́n máa bend, ó tún kọ́kọ́ ìyàwó ní wrong thing. Ẹ tún kọ́ wọn wrong thing, ẹ ṣí, ẹ tún wọ́n ẹni kúra. With pride, with ọ̀nà ẹ̀ máa ẹ̀ máa jẹ́ fine yìí o. In the name of the Father, you look up, and of the Son you bend, and of the Holy Spirit you prostrate. Stand at attention, everybody. Yes. In the name of the Father. Amen. To the author and finisher of your faith. Another Son. Amen. <laughs> Another Holy Spirit. Amen. Please pray for the groom. ẹ bá mi gbàdúrà fún ọmọ mọ́mí àti dádì ẹyà ò ní kó mọ lórí kò ní kó máa lórí kò ní tún gbéyàwó ṣe ọlọ́run á tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ this well with him in going out Amen. this well with him in coming in. Amen. lórúkọ jésù ò ní jẹ̀bi eléyìí tó wá ṣe yìí ò ní kábàámọ̀ pé ó wá gbéyàwó mi ò bá ti tètè ṣe é torí àwọn oore tó máa máa rí bẹ́ẹ̀ irú òró bẹ́ẹ̀ la máa gbọ́ sí yín in the name of jesus jésù kristi agbára wa àmín àmín àmín ẹ̀yin ọ̀rẹ́ ìdílé friends of the groom arise ọkọ ìyàwó please ọkọ ìyàwó kí lẹ wá ṣe jàre kíni kíni. àwa fẹ́yàwó. bàtí tíṣà ti ń bọ̀ tí tíṣà ti mú máìkì bọ̀ mo ti mọ̀ pé tíṣà ń bọ̀ wá ṣe exponu examination room ni tí bá dẹ̀ ti rọ́mọ ní school tó bá dé ní exam hall ṣé yàn máa tún tẹ̀lé lọ ni. tíṣà kí lẹ sọ jàre bros <laughs> say it yẹn. àwa àwa fẹ́yàwó mi ni mo eh. olólùfẹ́ mi. àyànfẹ́ mi olólùfẹ́ mi ẹ̀yìnjú ojú mi. ẹ̀yìnjú ah, ẹ̀yìnjú. ẹ̀yìn ojú mi. Ah. amen. ó yá sọ pé èmi. èmi. mention your name. tèmi táyọ̀ làṣàkí. sọ pé mo bẹ̀bẹ̀. mo bẹ̀bẹ̀. láti fẹ́ láti fẹ́ láti tọ́jú láti tọ́jú láti ṣe ìkẹ́ láti ṣe ìkẹ́ láti ṣe ìgẹ̀ láti ṣe láti fi owó kẹ́ láti fi owó kún láti fi ọlá kẹ́ láti fi ọlá kẹ́ láti fi àdúrà kẹ́ láti fi àdúrà kẹ́ ìyàwó mi ìyàwó mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹni bí ọkàn mi ẹni bí ọkàn mi ẹyin ojú mi ẹyin ojú mi mention your wife's name don't mention my name. olúwa dá mi lójú ẹ̀bùn olúwa ọ̀rẹ́ yìí. ní kí ọlọ́run. ní kí ọlọ́run. kó ràn mí lọ́wọ́. kó ràn mí lọ́wọ́. láti mú gbogbo ìlérí iṣẹ́. láti mú gbogbo ìlérí iṣẹ́. sọ pé mi ò ní fọwọ́ mi nà ìyàwó mi. mi ò ní fọwọ́ mi nà ìyàwó mi. mi ò ní fẹnu mi nà mi. mi ò ní fẹnu mi nà ìyàwó mi. ṣé o bẹ̀bẹ̀ fẹ́ olúwa dá mi lójú. mo bẹ̀bẹ̀ fẹ́. ah o dẹ̀jẹ̀ ń land. <laughs> what's going on. ẹ má bínú. you are rushing me. what what what's happening. kí lẹ sọ jàre dádì. rush I, I, I thought as much. Uh, let me land ṣé bẹ̀bẹ̀ fẹ́ olúwa dá mi lójú ẹ̀bùn olúwa bó bẹ̀bẹ̀ fẹ́. mo bẹ̀bẹ̀ fẹ́. mi ò gbọ́. mo bẹ̀bẹ̀ fẹ́. ẹ sọ̀rọ̀ sókè mo bẹ̀bẹ̀ fẹ́. dáadé àti mọ́mí ṣe gbọ́ bẹ́ẹ̀ olóhùn bẹ̀bẹ̀ fẹ́ kò ní bẹ̀bẹ̀ dá padà o kò ní bẹ̀bẹ̀ tó fún ẹ fún wa ohun mi ò ṣe mọ́ ò fọ́ sáwọn méjèèjì o ẹni ẹlẹ́ni ò gbà ṣe tèmi táyọ̀ ṣe ní ayé dá mi lójú another man will not take his place in the name of Jesus ó túmọ̀ sí payà ò ní kó mọ lórí òun náà ò kó máa yà lórí lórúkọ Jésù jésù kristi agbára wa àmín ẹ̀yin ọ̀rẹ́ ṣé kó dìde àbíkọ́ àmín ẹ sọ̀rọ̀ sókè kọ́tẹ́ mi bá ti sọ lẹ́fẹ́ ṣé kó dìde àbíkọ́ wà choose one wọ́n ní kó wà ń bẹ̀ wọ́n nílé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ló wà bọ̀ ìdọ̀bálẹ̀ kú méjì ẹ̀ ṣàfihàn ẹ̀mọ́ ni ẹ fi wọ́n lẹ́ relaxing tí yó ọkọ ìyàwó àwọn tẹ tẹ kó wá àwọn ọ̀rẹ́ yín wọ́n ní kẹ́ wà ń o so ẹ bá ń gbé chair ẹ jọ ṣé kọ́ni èwo lẹ ṣe ń sọ ẹ bẹ́ẹ̀ mi gbé chair kí n jókòó wọ́n ní kọ́kọ́ ìyàwó wà ń bẹ̀ eh, now you are talking well now we have an agreement ẹnu ò ṣe ẹnu rẹ́dì wọ́n bá ti rẹ́dì wọ́n máa fowó bẹ́ẹ̀lì ọ̀rẹ́ wọn o. ẹ̀la o. ó yá owó yìí lé lẹ̀ ń lò. tèmi táyọ̀ bá mi dìde o. ẹ máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. ẹ jókòó. ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láwù ẹni bá máa ṣe ìgbéyàwó. a ṣe gòdògòdò méje. òun ló fa gbogbo ìlágùn tán ńlá yẹn o ó yá ìgbéyàwó. ó gba gòdògòdò méje. ó yá jíjó ọba. jíjó ọba. amen take your cap off for the second ìdọ̀bálẹ̀ very quickly. in the name of the father face here face us in the name of the father and of the son and of the holy spirit ẹ bá mi gbàdúrà fún un gbogbo òwú ló ìdọ̀bálẹ̀ yìí the bible says he will find a wife find a good thing and obtain favour from God tèmítáyọ̀ wà á máa rà àánú gbà dádì àti mọ́mì ọmọ yín rèé he has come to say thank you tó bá dáwà tí ò kẹ́bí wá àní dá lóhùn wọn àbí dádì ọmọ ìjọ yín pọ̀ ó jọ yín pọ̀ mọ́mì mọ́mì mọ́mì ó jọ mọ́mì náà jọ mọ́mì náà wájà wájà mọ́mí ti ń fún mi lówó látàárọ̀ mọ́mí ẹ má bínú ó ju ẹ̀yìn náà amen he's going to prostrate to say thank you sir thank you ma gbogbo ẹbí ọmọ yín ló sọ pé ẹ ṣé sà ẹ ṣé ma gbogbo owó àti Ìbàdàn pátápátá are we good to go in the name of the father and of the son amen and of the holy spirit amen ẹ bá mi gbàdúrà fún ọmọ yín. gbé ìrìn àjò tuntun yìí ọlọ́run á jẹ́ kó rọrùn. bá mi jókòó sáà dáadé àti mọ́mí kò yá picture. Temitayo, please sit on the floor. Joko, go back, daddy at the moment. Sit, sit, sit, sit. Yes, for the culture. Ele ló ń pè ní owó ìdọ̀bálẹ̀. Gbogbo ebi la ṣe kíni? La fowó gbé ẹ dìde pátápátá. Ó yá jókòó síbẹ̀. Ṣá máa wòye. Fẹ̀yìntì dádì mommy. Ó máa wọ àwọn ẹbí Temitayo. Àwọn tó fẹ́ wọ́n á fowó gbé ẹ dìde. Àwọn tí yóò fẹ́ wọ́n. Friends of the bride, please join the bride outside ó yá jókòó síbẹ̀. wọ́n ti fowó gbé dìde. ẹbí ìyàwó fẹ́ràn rẹ̀. wọ́n ti fowó gbé dìde. àwọn daddies fẹ́ràn rẹ̀. wọ́n ti fowó gbé dìde. àwọn uncles fẹ́ràn rẹ̀. wọ́n ti fi sọ́lá bá tó pọ̀ níyè. Oya oya give me the money. Lámi lójú là ń dúró dè. Life is all about the money. kumatingaza kumatingaza shina sàìyàn falapa. àgàtà from ọ̀sàpá fún ní búlàlà níṣẹ́ ló japa níṣẹ́ ọmọ ajẹ bọ́tà lórí mi gapa anulaki nonsense oya kó bọ́tà anulaki nonsense oya kó bọ́tà bọ́tà níṣẹ́ ló ọmọ ajẹ bọ́tà lórí mi gapa anulaki nonsense oya kó bọ́tà anulaki nonsense oya kó bọ́tà bọ́tà sunga, sunga la ja ja ja sunga, sunga sunga sunga, sunga la ja ja ja sunga, olosun ja ja sunga, sunga sunga sunga, sunga la ja ja ja sunga, sunga sunga sunga, olosun ja ja. Borobosa, right for me. Hold on for me, I no go do me corny. And if you're licking a fighty, I saw me to look. Gelato honey, oh baby, small your deep, deep, Baby, gonna, gonna. Waka waka when you enter my licha. Baby, gonna, gonna. Will you give me sugar and wahala? Get me